أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan soso. Bákanáà náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará alẹ́ ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa tá ń gbìyànjú tá ń tẹ̀lé lánàá wọn títí di ọjọ́ gbéǹde ní àkọ́kọ́ a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọlọ́run tó gba àdúrà wa ìjókòó tí a ṣe kẹ́yìn nínú ṣàbán ká tó bọ́ sí rọmọdọ́nù ó ṣe déédéé Shaban 25, Shaban Friday, Shaban 25, 1447. Àwọn abẹ́lọ̀ níjọ́ náà pé ọlọ́njẹ́ àgbà Rọ̀mọ̀dọ́ náà kó mọ́ sílẹ̀ yọkàn gba kù tá gbà kó jẹ́ kárí bẹ̀rẹ̀ àárín àtòpin ọlọ́ndẹ̀gbà fọwà alhamdulillah láàrin ìjọ́ tá ìjókòó kẹ́yìn sí bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn èèyàn kú láàrin ìbẹ̀rẹ̀ àwẹ̀ sí parí àwọn èèyàn kú láàrin páwẹ̀ rọ̀mọ̀bọ́nà tó parí sí òní àìmọye ló ti kú àárín òní sọ́la àwọn èèyàn ọmọ kúkú láyá omi ó wà fi àwọn ìmáàmù ìmáàmù aláṣẹlà àwa náà wò lórí bàbá imam ọlọ́mbà ní fọ̀rọ̀ kẹwọn bá ní gbà wọ́n lẹ́rú bàbá imam kírun níjọ́ jímà wọ́n kírun yídi fáwọn èèyàn bàbá imam sọ̀rọ̀ díẹ̀ nípa kú ọ̀rọ̀ làwọn èèyàn sáré court wọ́n wá ń ṣe ààrẹ káàkiri ìgbà tí èdè sátidé bàbá ti jọ́lọ̀ nípe ikú dáadáa ni o ìjọba tí mo pè é irú ikú tí máa mọ̀ wa Bukhari irú ikú tí wọ́n kú nìyí Imam Bukhari gbàwẹ̀ Ramadan tàn wọ́n dẹ̀kù ní Shawali 1 ajẹ̀tí sọ ẹmbá wà bí níjókòó tá a ṣe aṣọ díẹ̀ pa báwọn sálàf bí wọ́n ṣe àwọn ẹni eré lọ wọ́n ṣe máa ń ṣe lọ Imam Shafi'i àwọn náà máa ń parí Kùránì 60 nínú Ramadan Imam Bukhari Kùránì 40 àṣàlàyé bọ́n sí máa ń kà kùránì kan láàrin òru mẹ́ta odidi kùránì mẹ́wàá nù tó bá ti wá di òru mẹ́wàá tọ́kàn kùránì kan lóru nínú àwẹ̀ kùránì kan láàrin ọjọ́ mẹ́ta ni afásàlàyé ẹ̀ kùránì ogójì náà máa ń kà jàmá kùránì mélòó 40 Imam Bukhari náà dẹ́gbà àwẹ̀ tán ó dẹ́kùjọ́ tún ẹ̀ńtọ́lọ́ ń bá ṣe bá rí tọ́lọ́ ṣe inú tó ṣe wà láìkú oríire ni Mọ bẹ lọ́ọ̀rù rẹ̀ ọlọ́ọ̀tí ní ṣe kò ikú tó tó jọ òun kéèyàn parí àràfá tán kéèyàn parí hajj jọlọ yálà ó kú àbòdélé tí ò tí ì máa ẹjẹ́ mọ́ látòrí ìtàwé mọ́ ń sọ ọmọ rọmọdọ́nà ìmọ̀nán wá ti sáábá rùfírọ̀ làwú máa takọ́ dámà ní zambi anábì sallallahu alaihi wasallam ọlẹ́ tó bá gbàwẹ̀ ní ti ìmọ̀ní o ó ní gbàgbọ́ òdòdó sọ́lọ̀ tọ́ran kan pọ́lọ̀ ní ọ̀sọ̀ wọn lẹ́sàn ẹ̀ṣẹ̀ tọ́sẹ̀ ọlọ́run nìkan tí ò díjọ́ kẹta ọdún bàbá ẹ̀ṣẹ̀ gbàwẹ̀ tán man qama laylatal qadri imanan wa kisaba ọ̀tọ̀tún lèyàn ẹ bá tó dúró lórí Qadri ọlọ́wọ́ tó forí jì ẹ bá tó wá sí Qadri ìjọ 83 yà ẹgbẹ̀rún ẹgbẹ̀rún oṣù Imam Bukhari ọlọ́ọ̀sẹ́ nítorí ìkárọ̀ yín ọlọ́ọ̀sẹ́ nítorí táìtù ọwá ń ṣe ágì wà lámúyẹ́fúsù ìwà abú ọ̀rọ̀ ọbú ìṣesí ibú ìwà ẹ̀fẹ̀ ọlọ́ọ̀làǹdẹ̀ à rọjà kàyàómi wàlàdá tí ó mọ̀ yóò padà sílé gẹ́gẹ́ bí ọjọ́ tí yẹ ibi tí ọ lẹ́sẹ̀ lọ ẹ̀ntọ́ bá kúrò àwọn kùn tọ́lọ̀ ń dẹ́gbàjọ sí ẹ̀ àpẹẹrẹ ni pọ́lọ̀ nífẹ̀ẹ́ ń tọ́ ọlọ́ nífẹ̀ẹ́ àwa náà o ọlọ́jáwa náà nífẹ̀ẹ́ rẹ o já lè máa ṣe tọ́ òfì nífẹ̀ẹ́ wa o ikú rẹ̀ lò èèyàn gbáwẹ̀ tán ọdẹ̀kù èèyàn parí ájì irú àwọn ọkú dáadáa bá ọlọ́run fi ṣe kò ń gẹ́ wa o gbogbo àwọn tó ti lọ́nà àwọn ọmọ ìyá ọlọ́run bá ní awata tá a wà láyé ọlọ́run má jẹ́ àwa láyé nítorí ká o ọlọ́run jẹ́ àwa láyé ká lè rí tí ẹ ṣe ní o ká lè kú sí mùsùlùmí òdodo ń jọ táàbà kú tíra wa náà la tó ń débẹ̀ muharramatun ista'ana bí annasu yajibu lahadaru minaha àwọn táwọn èèyàn ń fọwọ́ yẹpẹrẹ ọwọ́ dẹ̀ǹgbẹ̀rẹ̀ mú tó sì yẹ ká sọ́ra fún ó ká sọ́ra fún àwọn nǹkan yẹn ibi tá a dé ní abdihar episode apá kọkànlélọ́gbọ̀n la ṣe last ní Friday Shaban 25 tó ṣe déédéé February 13 òní yìí òun láwà bọ́ sí episode 32 apá kejìlélọ́gbọ̀n nínú tírà mọ̀hàrọ̀mọ́tún ìsbàánà bí a náà sù yẹjíbò láházáàrù mẹ́nàá àwọn nǹkan tó jẹ́ wọ̀ táwọn èèyàn ń fọwọ́ yẹpẹrẹ mú tó yẹ ká máa ọ fún tó yẹ ká sọ́ra fún ọlọ́jà lè sọ́ra fún ibi adé ni abdihaj kéèyàn ó fi ẹ̀yìn ìyàwó ẹ̀ kó fi wé ya rẹ̀ àbí kò tiẹ̀ fi ìyàwó ẹ̀ kọ́lọ̀ dàbí ìyá mi àyèṣe bẹ́ẹ̀ àwọn aláìmọ̀kan ojú dúdú àwọn tí ò nímọ̀ nípa ìmọ̀ ìsìláàmù náà máa ń ṣe bẹ́ẹ̀ ìlàfẹ́ máa ń sọ àìmá pèyàwó ní mami ìwà òmùgbọ̀ ni mami tó jẹ́ ti bẹ́lẹ̀ òun náà ní dádì ó kù díẹ̀ dàdá ń délé àrògbò múnu èyí máa pèyàwó ní mami toró ò lè báyàwó ò lè báyà rẹ̀ sùn ò lè máa fọ́ọ̀tẹ̀ ìyá rẹ̀ ń gbáyà ìyá rẹ̀ ò lè lóyún fún ọ kó bímọ fún ọ ìwọ náà ò lè máa kọkọ rẹ ń dájú èèwọ̀ ní kí bàbá rẹ ọmọ rí ó kọ́ máa wọlé kanlẹ̀ kọ́ máa bọ́ ọ ní fẹ́ǹsì èèwọ̀ ni so aláṣejù yorùbá náà mọ̀ sọ pé aláṣejù obìnrin tí ń pọkọ ní dájú èyí máa kọkọ ń dájú èyí sì máa pè ìyàwó ní mami kódà ṣùgbọ́n ìdájọ́ tá à ń bá lọ òun ni ká fi ìyàwó wa káfíwé ìyá wà pàápàá jùlọ ká ní á ah, ìrìn rẹ̀ dẹ̀ jọrin mọ́mí ìná wò bí ń rìn bí mi ẹ̀yìn rẹ̀ jọ ẹ̀yìn ìmọ̀ mi fa ọmọbìnrin jọ mọ́ mi 100% tó o bá ti lè rẹ̀ wé ìyá rẹ̀ ó dára mú fún ọ gbọ́dọ̀ sùn mọ́má kò gbọ́dọ̀ lóyún fún ọmọ ó ti dára mú àti wá kó ti súrọ́tul mujadala Quran chapter 58 látàáyà kìínídé kejì adẹ̀sàlàyé pé ń tó nílẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfọ́ òní mímọ̀ òun ni pé ááyà yìí sọ̀kalẹ̀ lórí ìyàwó Khawlatu bíntu Sa'laba Khawlatu bíntù mọ́dá bíntù fa'alaba àti bàbá wa sàábé pàtàkì Aus bónú sọ́ọ̀mì àwọn mìíràn àwọn onítẹ̀fsir wọ́n mú àwọn okọ̀ mẹ́wàá ṣùgbẹ́ èyí tó rinlẹ̀ jù nìyẹn ọlọ́ọ̀lọ́bọ̀ onímọ̀ bàbá wa yìí nígbà wọ́n fẹ́ yàwà káúlá tí yàwà káúlá ti dàgbà wọ́n bá fẹ̀yìn ẹ̀wé ẹ̀yìn ìyá wọn tí lárúbáwá bá ti lè ṣe báyìí kọjá lé yìí tí ọmọ nù ọ̀dà àrámù fún mi nù ọlọ́run wá fẹ́ fòpin sí irú ìwà ẹranko báyìí irú ìwà ìmọ̀ yẹpẹrẹ obìnrin ìwà ìmọ̀ ju obìnrin sínú dààmú obìnrin ẹjọ́ ń fẹ́ra yín látọ̀ àárọ̀ ọjọ́ tó ti bí gbogbo ọmọ tán fọ́nú tí ò síbi ọ́fẹ́ rè mọ́ bọ́yọ̀ fẹ́ fọ́mọ kékeré kan jòjòló ọwá fẹ́ kọ òun lọ́bá dọ́gbọ́n ju gbólóhùn burúkú lẹ̀ wà lọ́ọ̀bà dé bá tún yọ́ọ̀bà máa fákì ọ̀dọ̀ àwọn àfà ánàkúmọ̀lá ọkọ̀ méjì níwé ìyá rẹ̀ irú ẹ̀ wa káúlá làwọn náà ṣe ni sànábì lẹ́sàn-án rí sọ́lọ́lá torí bọ́lọ̀ náà rán jìbìrì ìlú ọyá máa yà lọ ìlọ́fà nùzúlù àwọn àti àkọ́kọ́ yẹn nínú súra mùjádálà báńkà yẹn nígbà ti wá ní àwọn tí ń sọ báwọn làyàkúlù náà mọ́ ń kààrọ́ mẹ́ná lọ́kọ́ ó lè wà súrọ́ ọlọ́run lọ́rọ̀ ni ọ̀rọ̀ wà súrọ́ irọ́ gan tó ni ìyàwó rẹ̀ ó ti àjọ ìyá rẹ̀ ìyàwó rẹ̀ ti àdì ìyá rẹ̀ ìrọ́lẹ̀ pa alábòsí nìyí ṣùgbọ́n ẹ wá sọ bẹ́ẹ̀ ẹ fẹ́ kó ọ̀rọ̀ yín jẹ wà iná lọ́ra làáfúwọ́n bọ̀fọ̀ ọlọ́run ọba alámòójúkò ọba tí máa ń forí ẹ̀ṣẹ̀ jíyàn ẹ̀rí kó lórí ń bá wí lásìkò láìlátùlọ̀kọ́dírì náà Allahumma innaka afuwun tuhibbu làáfúwá fàáfù ànà abi fàáfù ànà tó bá jẹ́ singular ọlọ́wọ́ bá ọba tí o moju kúrò ní láìsí Gafuru yóò forí jiyàn àáfà lọ́kùnrin kan wá sọ gbólóhùn tí ó ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ ìyá wa káúlá tíṣà abé pàtàkì áùsù bọ́nà sọ́ọ́mì tóun náà gbọ́ ó kọ́rọ̀ rẹ̀ jẹ pé a mo kó jẹ mo kó jẹ sìnsì álèlú òun náà kó ọ̀rọ̀ rẹ̀ jẹ o ọ̀ wá lè kó jẹ lásán o ọ̀ tààrà o ọlọ́run wá gbé punishment wá ó gbé ìyàwó abẹ́nà coach tó bá dijọ́ mi orí rẹ̀ ó pé ò ní máa sọ rádaràdá lẹ́nu kàfàrà in tó máa jẹ́ bí penal code fọ́hùn bí expiation of the sin àwọn nǹkan tí ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ àṣẹ ẹ̀ṣẹ̀ ni èèwọ̀ ni ìbínú ọlọ́run ni ká máa fìyàwó wa wé yàwá ìwọ tó ọmọ ọkọ rẹ wé bàbá rẹ náà lọ stop lododo ìtọ́lọ̀ ń gbé wá ní káfí ìyàwó káfí wa ṣùgbọ́n wọ́n ọba gbọ́tọ̀ ọlọ́run yé dáadáa tó jẹ́ ni ọlọ́run ó ti gbọ́ yé náà pé kọ̀dá náà ká máa fọpọ́ pé à abẹ́ẹ̀rí ni wa almonajid wọ́n wá ń sàlàyé pé wàjá láti ṣẹ̀rí àtù alkafárọ́ta fíìzálítà mọ̀gọ́lábọ̀ mọ̀ṣábà lìkàfárátì kọtílìlẹ̀ kọtọ̀ yìí wà mọ̀ máa fílà lìkàfárátì jìmáì fíìnà àárí rọmọdọ́nà ṣẹ̀rí ọlọ́run ọ wá mú àlùkàfàrà ìtanràn pé ọ̀sán ìtanràn ó o bá ti lọ fìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ ọ̀daràn ọ̀sán tanràn ìtanràn kí lọ fẹ́ san ìtanràn tó nípa ni mo rọ́ lázọ̀ ó nípa bọ́ọ̀dì wọ́n fi jọ irú ìtanràn tẹ́ni tó ṣeéṣì pààyàn tá a bá lọ nìsáà àtàwọn àlàyé míì nínú àdífì ànábì sallallahu alaihi wasallam ẹ ń bá pa mùmìnì tó pa mùsùlùmí kan ọwọ́ àṣẹ́ẹ̀sì wà láìkọ̀ màmá torí téèyàn bá tó màmá pààyàn ọ̀nà mẹ́ta ni ṣẹ̀rí àpẹsí ó màmá pààyàn ó ṣèèsì pààyàn ṣíbùkù làámúdì ọjọ́ pé ó màmá ó màámà ó ṣàfiṣe ọjọ́ pé ó màámà ó ní ìdájọ́ jọ abádébẹ̀ àti ṣèwá àti kanú àwẹ̀ lórí ntọ́jọba ń pàdé àlàyé àwọn àfáwà lórí ntọ́jọ mọ́ ìpànìyàn ọlọ́mọ sí wá lápá àyàn ọlọ́run lápá àyàn ọlọ́run òun lápá àyàn aláìláàánú lójú lápá àyàn ọ̀tá humanity gan lápá àyàn

ọlọ́wọ́ wá mú wa ọjọ́ ti ẹni tó ṣèèṣì pààyàn ó dẹ̀jọ́ tẹni tó súnmọ́ yàwó ẹ̀ lọ́sàáwẹ̀ àáfàá nítorí pé kò tọ́ fẹ́ni tó jẹ́ pé ó fi ìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ áyù kọrìbà ha súnmọ́ kò bá dóò rẹ̀ tìyàwó bá ilá ìdá àtàbílì kàfàárátì àfìgbàtọ̀bá tó san penalty tààrà kí wá ní tara. yẹn ọlọ́run ọba sọ wàlẹ̀dí iná yúbọ́ ìrú na mílẹ̀ sáàyè fún mayẹ̀ ọdọ́ náà lè máa kọlu ọlọ́run ni wọn tí wọ́n fi ìyàwó wọn wọ́n fi ń wé wọn fún mayẹ̀ ọdọ́ lìmọ́ kọ́ lúpọ̀ bá padà kó ọ̀rọ̀ wọn jẹ́ mo kó jẹ́ mi sọ bẹ́ẹ̀ mọ́ àfiṣe ni aràn ló gbé mi èṣù ló lò mí ọlọ́run ní tọ́ bá wá rí bẹ́ẹ̀ ẹ dáná ẹrù bí oyin ẹ tàrà kí nìtàrà alákọ̀ọ́kọ́ fọ́tàrí ìrọ̀rọ̀ kọba tí mi ń kọ́bílẹ̀ àìyàtàmọ́ fa ọlọ́nìtànrà alákọ̀ọ́kọ́ ẹ̀bọ̀ fún lọ́rùn ẹ̀rú jama ẹ̀rú slave sẹ́mọ̀ pé èèyàn fẹ́ ọ̀rọ̀ rọ̀mà ní ìsìn ìgbà náà tán bá jà bá kó ẹ̀rú ọ̀sọ̀ ẹ̀rú ṣùgbọ́n ẹ̀rú yẹn ọ̀fẹ́ mọ́ ó yẹ ká tún dúpẹ́ fọ́lọ́run lórí eléyìí ọlọ́run ti mọ̀ báwọn àsìkò kan bẹ bí bọ́kù lọ́rùn ẹ̀rú ó máa lò ọlọ́run yá tètè máwọn ìdájọ́ mi wà ọlọ́run ní kó o tó lè súnmọ́ ìyàwó yẹn kó o tó lè máa gbádùn ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó Wà á bọ́kù lọ́rùn ẹ̀rú zálìkùn tó àrùn náà bìyí ọlọ́run ní tàbí ń ṣe wá àsìkò yín nù àwọn ọ̀nù yẹn ẹjọ́ orí yín pé o ẹ mọ́ fi ìyàwó yín wéyà yín mọ́ ẹjọ́ orí yín ó lọ pé na wallahu bima ta'maluna khabir ọlọ́ni gbogbo ń bá rí ẹsẹ̀ ṣe yín o ẹn tí ọ̀sán taràn tó tún padà gbádùn ìyàwó ẹ̀ àáfọ̀ rò yóò jí àlọ́dọ̀ o torí náà gbogbo ń ń gbangba àwọ̀ ọlọ́rin wa ní fàmọ́ ńlá múyẹ̀ gidi tọ́lọ̀wọ̀ bá lọ tú alẹ̀ wà aláàbí àbí òní sáàmù wá kírèsì ogun lágídí àbógun ránà àti Ísírẹ́lì lẹ́sì máa wẹ́rú ọlọ́wọ́ tú alẹ̀ ẹ̀já sí alhamdulillah bó ti ẹ̀já sí pé mùsùlùmí tó bá gbọ́n tọ́lọ̀ ń sọ yé kò ní ṣe kí ni o jazakumullahu khaira kò ní máa tẹ́ ẹ bá rẹni tó kọ́ gbọ́n tọ́lọ̀ ń sọ yé kò ní fìyàwó ẹ̀wé yà jama so clear bí o clear ọlọ́run wá ní ńlá mú yẹ ọba wá rẹrú tí ọbọ̀ kún lọ́rù rẹ̀ kọ́ ọlọ́run ní fásiyámù ṣàhàrá ẹni mọ̀tátá ti àìní wàhálà ní o àfà kí mo bè ọlọ́run ní yọ oṣù méjì wọn kí kí mo gba ọgbà oṣù méjì ó lè jẹ́ 50 ó lè jẹ́ 59 ó sì lè jẹ́ 58 kò lè jẹ́ 57 kò sì lè jẹ́ 61 oṣù ojú ọ̀run oṣù ojú ọ̀run ìmọ̀ 29 wà ìmọ̀ 30 ìmọ̀ 9 wà ìṣirú na yàwó mọ́ àwọn sàlàsù na ya mọ́ so ọwà wò pé ah, bọ́yọ̀ ọgbà ní muharram ọjẹ́ 29 ọgbà ní sọ́fà ọjẹ́ 30 59 ọgbà ní sọ́fà ọjẹ́ 30 o tó gba rọ̀bílà wà ọjẹ́ 30 16 ọgbà rọ̀bílà wà ọjẹ́ 29 o tó gba rọ̀bílà áhà òun náà jẹ́ 29 58 kò lè kọjá mẹ́ta ọ̀ either 58 or 59 or what 60 láti mọ́ wà fún rẹ̀ problem gba 60 ò ti bọ́ nínú wàhálà jama <clears throat> ṣé ká tọrọ fúnra wa ọbẹ̀ tà ká jẹ́ kó rí ìwà ó pé ká dẹ̀ jẹ́ kó rí ìwà ó fapo ká má fi ìyàwó wa wé ìyá wa ẹwà àwẹ̀ rọ̀mọ́dọ́ 47 tàgbà lọ́tọ́ jẹ́ 30 ìgbà táwẹ̀ di 29 àwọn èèyàn retí kan gbọ́ pé wọ́n rósù wọn ọ̀bà rósù ẹnìkan ní wà láì àwọn ẹjọ́ kan lójú owó ọ̀fẹ́ ìlera tí gbogbo 29 lọ ṣé wọ́n ọgbà 29 yọkan ní àjẹ́ problem ṣùgbọ́n torí wípé èèyàn bá rò wọ́n rósù ìpé èèyàn bá fọkàn sí àmọ́ fún èèyàn problem àwa bá agbóṣù kan. táwọn èèyàn ń pariwo ọwá sí ìyàwó rẹ̀ wéyà rẹ̀ ọ̀daràn oṣù méjì ṣàárá ẹni mụtatabi aini min kọbili ayin yaba máa sa ọlọ́ọ̀lọ́ ọ̀gbọ́dọ̀ fọ́ fẹ̀yàwó o ẹ̀yìn mo ti gba 15 bẹ́ẹ̀ ẹ̀yìn pẹ̀lú àti agbaye agbáyé òfin ọba súnmọ́ pe orí rẹ̀ tí ò pé òun yóò pè wájú ọlọ́run nígbà táwọn bá pọ̀ ní jẹ́mọ̀ tẹ́ ẹ bá wò ní wàlá ìsìláàmù lọ́pàá yílé àwọn ọ̀tá ọlọ́nkan wá ń wọ́n ń lórí social media pé àwọn pé wọ́n so ẹ̀kọ̀jẹ̀ wọn ní freedom ó ní ká máa bojú ó lè fi bá lẹ̀ kọ̀jẹ̀ ká lè fi tán lẹ̀ iwọ náà ya máa ṣe bẹ́ẹ̀ oríire ó pè lọ́wọ́ àwọn ọmọ àwọn ọmọ eléré àwọn ọmọ oní tíátà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó ń tíátà lónìí lọ́wọ́ wò tán wọn lórí social media orí ibú òkú ni wọ́n ń ṣe wà láìpọ́n ta ti kánjẹ́ òní ní ìfẹ̀fọ́ wọn ọkọ̀ ní eighty five ọ̀rọ̀ wọn dàbú èrílé ọkọ̀ gbè táńfẹ́ fáṣẹ́wó táńfẹ́ fòmìtì gbogbo ọkùnrin fọ́ kàn láyà táńfẹ́ jàjẹkù táfẹ́ jẹ búrẹ́dì tẹ́ ṣe ti fọ́ọ̀kùn tó bá wá búrẹ́dì tẹ́ ṣe fọ́ọ̀kùn àwọn ọmọ oní tíátà ni àwọn ọmọ oní kọ́mẹ́dì ni ọ̀rọ̀ àwọn ọmọ obìnrin oní lọ́kọ́ wọn jọ over ninety wọn ọ̀rọ̀ wọn dàrú ni àwọn ọmọ tí ń sí rílẹ̀ tí ń sí yàlẹ̀ tó ń sójú ara lẹ̀ tí wọ́n ń ṣe wèrè tó ń tọ́ tí ó fò kì tó ń sorí ibú ọkùnrin èwo wọn ọ̀rọ̀ wọn dàrú fẹ́ wọn ṣe wá àfikẹ́ ayé àwọn náà fẹ́ so bọ́ọ̀lù ń gbàdúrà fáwọn wọ́n fẹ́ kọ́kẹ́ bá wọn jáná sí wá àti lọ́wọ́ àwọn náà wọn ò nílé ọkọ̀ gbé àti kóbìnrin ó dúró bí ọlọ́run kì sí sọ fẹ́ mọ́ra ọlọ́run lọ ọwọ́ ara wọn àfá àbáyé dá sí àbóhùn náà rí pé àwà láì tí mo ṣe yóò dá ọwá ni má bínú mi sọ bẹ́ẹ̀ mọ́ à ọkọjá má bínú ó jìyà penalty kàfàrà ó ṣe tí ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ torí tó ṣeun ó ti relegate omi ó tóbi sínú ìbànújẹ́ yẹ̀yí bẹ́ẹ̀ kẹ̀mọ́ sọ́nà pé ẹ̀kẹ́ ẹ̀ bá ti gbádùn obìnrin tán kó ọ̀sẹ̀ yẹn kẹ̀dọ̀gbọ́dà ìfọ́ọ̀sì ẹ̀ kẹ́ẹ̀lẹ́ rí mú mi wọlé kẹ́ẹ̀lẹ́ mú mi wọlé kéèsì kan wá ń jò ní ọmọ ìyá kan náà ní ìyàwó rẹ̀ tẹ́fẹ́ mẹ́rin àfá ọwá kan tó fẹ́ fẹ́ tí yẹn lẹ́wà dáadáa ó tún kàwé ó tún máa pa àmọ́ ìmọ̀ ìṣègùn ìmọ̀ ètò ọwá fẹ́ ètò fẹ́ àwọn mẹ́rin ọwá sọ kọ ilé máa fún náà tí ó ó dẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ ń fún nàmà obìnrin olóbe tẹ́ wá ń sọ di ẹni tó ní bànújẹ́ ẹni tó ní depression ah tẹ́ ẹ̀ bá jí àlàyé tọ́lọ́ lọ fi jẹ yín lọ́rọ̀ ọ̀rọ̀ dàrú ṣẹ̀rí àlọ́pọ̀ obìnrin lè ẹ̀yin obìnrin fẹ́ ní ẹ máa rìn òòrùn kí wọn ní kẹ́ ẹ má lò jáàbù wọn ní ìsìláàmù kéèjì yín ẹ sọ fún wọn pé ìsìláàmù lọ́pọ̀ yín lé islam ló tú yín lẹ̀ ìlọ́lọ́run torí pẹ́ nìkan fi yín wé ìyá rẹ̀ ẹ dídí ìyá ọlọ́run ní yọ gbáre oṣù méjì ṣé wọ́n tọ́ ọjọ́ bẹ́ẹ̀ gan so lágbára kọ́ gbàwé oṣù méjì lera wọn tó sì gbà ọ gbọ́dọ̀ obìnrin ó dára mú fún gbọ́dọ̀ kẹ́ ẹ tó lè súnmọ́ wọn kẹ́ ẹ tó lè gbádùn wọn iṣẹ́ owó tó bá rí ó tó fi kọ́ ọ̀yàn fàmọ́ ńlá mú yẹ sẹ́pẹ́ ọlọ́run sọ pé fàmọ́ ńlá mú yẹ jìdí ah Allahu akbar inú mi dẹ̀ ń dògbé mọ́jẹ́ mùsùlùmí wà láìpẹ́ èèyàn bá mọ kéwú ẹ ń bá mọ tẹ̀fsíìr ọlọ́run mọ̀ pàṣípò kan bẹ ẹ̀ lè rí ẹrú tẹ́ fún ó ní fàmọ́ ńlá mú yẹ bàbá fẹ́ sógun ọlẹ́ni tí ọba wá rí ẹrú sẹ́ǹpásìkò mọ́ wà nàìjíríà mi rẹ̀ rú mọ́dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ wàhálà dé àbí òdì ọlọ́run wá fẹ́ ní one way traffic ọlọ́run lẹ́ni tí ọba rí ọ̀sọ́fẹ́ tí ọba lágbára ẹni lágbára ẹ lówó lọ́kẹ́ ẹ rí ọlọ́run lẹ́ni ọba rí ẹrú tí ọbọ̀ fún ọgbà àwẹ̀ ṣùgbọ́n tá yóò fi parẹ́ ẹ máa rí àwẹ̀ ṣùgbẹ́ ẹ lè má lágbára ẹn tó ní ọ́sà tó jẹ́ pé rọmọdọ́ọ̀nà tó jẹ́ràn yẹn gan wà láìfọ̀gbà ó ń ṣe fídíà ó ń fáwọn olùsì ló ń jẹ ní ọwọ́ á èsù lò ọwá fi ìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ àwa ni ọgbàwé oṣù méjì rọmọdọ́ọ̀nà ọ̀ràn

ẹrú mẹ́jọ náà lọ́hùn ẹ máa rẹ́rú tẹ́ bọ́kù lọ́rùn ẹrú ní rọrùn ṣùgbọ́n lọ́wọ́ mọ̀ básìkò kan bẹ ẹni mọ̀ rẹ́rú tẹ́ bọ̀ fún ọrùn tẹ́ bọ́kù lọ́rùn ẹrú ọlọ́run tí ọ̀bà wa ọgbà oṣù méjì ṣùgbọ́n gbọ́ ọlọ́run fẹ́ tó mú kò ẹni tí ò bá wá lágbára àti gbàwé oṣù méjì fáyìtọ̀ áàmù sí tíínà mi sí kíínà ẹfún èèyàn àtẹ̀yàn ogólọ́nà mẹ́ta èèyàn 60 ẹfún wọn ló ń jẹ ọlọ́wọ̀ ní ẹfún wọn sáàrì àti sínú ọkọ̀ sọ̀rọ̀ àwẹ̀ bí oúnjẹ ẹ̀kan soso. ó lè jẹ oúnjẹ àárọ̀ lẹ́ẹ̀fún yàn 60 ó lè jẹ oúnjẹ ọ̀sán lẹ́ẹ̀fún wọn ó lè jẹ́ pé èèyàn táàtì ẹ fún wọn lóúnjẹ àárọ̀ èèyàn táàtì ẹ tún fún wọn lóúnjẹ alẹ́ ìjọba ó dé èèyàn mélòó bá wọn ṣùgbọ́n kẹ́ẹ̀fẹ́ èèyàn 60 lẹ́ẹ̀kan dá púpọ̀ jù ọlọ́run ni ẹ wá fún èèyàn ogún lọ́nà mẹ́ta ẹ fún wọn lóúnjẹ kí wá sí bóyá pé ọya ẹ bá ní pọpọ fún ọdẹ ọdẹ náírà ọyẹ bá fún wọn ọwá pé èèyàn 60 jọ

abáfẹ́sọ́bù ọpọ́pù olómọ́pù kò yómi ọpọ́pù nínú Ramadan tamuru Saudi oléke ọlọ́mbà ní sàwọn mọ̀ asọ́sátò lè fàn àti dọ̀túrù ọláyíwọlá lẹ́sàn rí wọ́n fáwà tamuru mọ́ jẹ́ odidi bí ìtọ́fẹ́ tó ike kan ìmọ̀ pé mọ́ jẹun mọ́ mẹ́sì mọ́ ẹ̀sẹ̀ wá jẹ ọwọ́ àlọ́ èèyàn ní

ọ́sà sí ní agolo méjì agolo káàbọ̀ yọ́ wọnú ara wọn ó tó bá wọn wá tí wọ́n jẹ́ kéèkéé mo ti ráìsì wáìtì kan máa san kò sóró ló ń bẹ̀ kọ̀ sáta ń bẹ̀ kọ̀ sẹ́jà kọ̀ sẹ́ran kò sí lódò kò sí lóhun tó lọ sọ̀sẹ̀ tó bá jẹ́ támúrù náà ló fún wọn támúrù tí ó àfẹ́fẹ́ bá sàn sanra wọn afẹ́ fi mọ́ta lọ́gbọ́lọ́ àtànàbígbọ̀ jẹ́mọ́ ferran dọ́lọ̀ tí ń punishment wà láyẹ̀ ni ọlọ́run ní ó ṣe ọba gbọ́ ọlọ́run gbọ́ àtànà bíi tí ọba péjọ kan bẹ yàwó mọ̀ kú mọ̀ náà so lè rọ̀ gbé láàlámi ọjọ́ tá a dùn wájú ọba nígbàgbọ́ ń yẹn kò ní lè ṣe tọ́lọ́run torí náà ìwọ́tọ́ ní mẹ́ta tọ́ọ̀bà rí gbàrí oṣù méjì léra wọn tọ́ọ̀bà rí fún èèyàn ogún 60 ọgọta fún wọn ló jẹ ọlọ́run ni a fẹ́ fi mọ́ta lọ́gbọ́ ọlọ́ngbọ́ ni o ka ká òdòdó lọ wàlélé ká fèrè mọ̀nà a mú wá ẹnu àlá ọlọ́ọ̀nù ṣùgbọ́n ọlọ́run tẹ́ ráwọn kèfèrí ìyẹ́ ẹlẹ́ta ilérò ni wọ́n jẹun ọlọ́run má ṣe wá ń kèfèrí o so pẹ̀lú ń tà àṣàlàyé ìyẹn ni ọ̀rọ̀ azihar ká fi ìyàwó wa wé ìyá wa minal muharramat minal ara ń tọ́jú èèwọ̀ ni o káwọn sá fún tọ́ọ̀ bá ti wá sá fún ó ṣètara ìtara mẹ́tẹ̀ẹ̀ta ìkòsẹ́ ìtò ìsìn téèyàn ọba fún èèyàn 60 ló ń jẹ ọlọ́run forí o ó ní bí 120,000 lọ́wọ́ wà á approximate ẹ̀ pé èèyàn kan 2,000 sí 3,000 jama nítorí pò lè sọ ẹnu rẹ̀ ẹnu rẹ̀ gbogbo ṣe kó bọ̀ ara ikima ní ní pé mùsùlùmí máa ń sọ ẹnu ẹ̀ àti ẹnu lè kó wa sínú wàhálà jama ẹ̀wò ní ìsìn a my dear my sweetie my yoni ó dẹ̀ wá jọ mọ́ mi ẹ̀yìn rẹ̀ dàbí ẹ̀yìn mọ́ mi ìyìn sá ẹwọ tẹ́yìn fẹ́nu sọ kó pèsè dúkà o ẹwọ owó ti dáhùn ọ dáná rẹ̀ oṣù méjì tálà rẹ̀ rú ọ dáná kó fún èèyàn 60 so àṣẹ ara ikímọ̀ tó wà níbi àbíàr òun ni hifudu lisan hifudu mọ́dá alisan afọ ní kímà ní tó ń bẹ̀ẹ́bẹ̀ àsọ́lọ̀wọ̀n ọba ó nífẹ̀ẹ́ àwọn olòsì ọlọ́nífẹ̀ẹ́ ta ni ìwọ ọba èsì àwọn olòsì èsè èèyàn rẹ̀ ara àdúrà tánàbí sọ́lọ̀lọ́ àléwà sọ́lọ̀ máa ṣe ànábì máa ń bẹ lọ ṣúgbùlì màsáàkì ọlọ́njẹ́ nífẹ̀ẹ́ àwọn olòsì ọlọ́run èmi náà bí ọ̀pọ̀ ẹrú rẹ ni mí olólùfẹ́ rẹ ni mo fẹ́ jẹ́ ọlọ́ọ̀sẹ̀ mi lólùfẹ́ rẹ olólùfẹ́ súnà gbogbo wa wà ń náà bí ọ ọlọ́ọ̀já nífẹ̀ẹ́ olòṣì ọlọ́ọ̀já nífẹ̀ẹ́ àwọn olòṣì ìwọ tó nífẹ̀ẹ́ èèyàn rẹ èèyàn bú ni ọ nífẹ̀ẹ́ àwọn tó wá ọlọ́run wá báwọn olòṣìwò oúnjẹ tèbí ẹnu ń já wáyà ni ọ́ wọn ọ̀bọ ọjọ́ ẹnu rẹ̀ gbàgede àṣé àwọn nǹkan kan tá a bá ti fi fẹ́ lọ yà á fi wá oúnjẹ fáwọn olòṣì irú ẹ̀ nìwọ tó o pe wà láyì lórí irọ́ ìgbà tá a wà ń kéke àwọn àfáà wa wọn máa wá dá wákà wọ́n sọ pé ẹni pe wà láyì lórí irọ́ ọ̀ iná méje ní owó ọ̀bọ̀dọ̀rùn Ina m méje ní owó ọ̀bọ̀dọ̀rùn Sori wọ́tọ́ ọba pé wà láìtàláì tó ń ọba búra lórí irọ́ ọ̀daràn tá bá lọ wo sórọ́tùlì máa yí dà láàyò àkíndókọ́mọ́láwò bẹ̀lágewé fẹ́ àìmánẹ́kọ̀m walakin

kàdálẹ́kà yorùbá yìí nà lọ òlàkùn ààyà àdèyí chapter 5 verse 89 ọlọ́run nífẹ́ àwọn olùsìgán o iwo to ọba lo ọlọ́run búra lórí irọ́ só ráwọn ọ̀rọ̀ tá a bá ọ̀rọ̀ ni ọ̀daràn nígbà ọlọ́run fẹ́ sọ kàfàrà ìtààmù aṣáratì màsàkínà ọlọ́run ló ló mẹ́wàá ó wọn lóúnjẹ mini hausa ti ma tó tẹ́rí mọ́ ọ̀nà àhàlì nínú àwọn oúnjẹ tó wà níwọ̀n tó ń fún àwọn èèyàn náà lóye máa ń àyàwó ọmọ ọlọ́run lẹ́fọ́ lóṣù mélòó ló ń jẹ olóṣù mélòó àti nínú tá fi lè máa rí ọ̀nà ọlọ́run ẹmọ èèyàn dáràn ni yóò fọ́ lóṣù mẹ́wàá ló ń jẹ tó lórí ìyá rẹ̀ fọ́ 60 ló jẹ̀mọ́ ìwọ ọ̀wà dáràn ọ̀fọ́lọ́gbúra lórí irọ́ o súnmọ́yàwó rẹ lọ́sàáwẹ̀ o fìyàwó rẹ wéyà rẹ ọwá fáwọn olòṣì ló ń jẹ ah o sórí rẹwájú ọlọ́ọ̀ ìyẹn ló fà nínú àdífì mo lo àdífì yẹn pọ̀ nù lọ́dún ìpótólò lórí rédíò program tọ́rádìsì yẹn ànábì ń sọ abdọ́lù sọ́dákọ̀ àwọn sàárà wo la lè ṣe tó lóore jù ara rẹ̀ ní kó o fa ìdùnnú fọ́mọ ìyá rẹ̀ ara ẹ̀ ní kó o bá san gbèsè a ó tù tẹ̀yìmọ̀ wo kúbúzá tàbí kó fún lóúnjẹ ẹ ń bá fẹ́ kọ́lọ̀ ọjọ́ ló sòwò ẹ máa fáwọn olùsí lóúnjẹ jama máa ṣe kí ni máa fún tani ló ń jẹ táa bá ló lóòsì má ṣe mistake ẹni tó jẹ́ pé n tó ní òtò máa gbọ́ mi o èèyàn níyàwó kan ọmọ méjì wọ́n jẹ́ mẹ́ta ọwọ́ ní láìsí kóńgò kan lé wọ́n ṣe ń bẹ̀ láàárọ̀ wọ́n ṣàgolo márùn-ún bàbá ìyá àwọn ọjà agolo mẹ́ta àwọn ọmọ ọjà agolo kọ̀ọ̀kan nínú kóngò ó ka agolo mélòó jẹ́ mọ́ tọ́ba wa ní wọ́n ń rárá ìsìn ní mọ́sálásí àdìbásọ̀ ọyẹ kan lọ àbí ọyẹ kan lọ wà láì wọ́n lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n nìkan ó ní ráìsì báàgì kan lé pàtí kóngò àáfà wọ́n wá ní wọ́n rárá ìsìn lọ́ọ̀kan ọyẹ kan lọ olójú kòkòrò nù eléyìí tọ́jẹ́ pé n tó ní kò tó ó nídìí kẹ́ fún un irú wọn ni ṣẹ̀rí àṣọ àṣẹ níbi hukumu ibi káfí ìyàwó wa wé ìyá wa ìtọ́lọ̀ wa ní ká eyan fún èèyàn 60 èèyàn mọ̀ pé à ah, ánàfọ́mọ̀lá èèyàn 60 ti pọ̀ jù a jẹ́ pé ọ̀gbọ̀n nù ọmọ mà kọ́ sídù ṣẹ̀rí à ọlọ́run fẹ́ forí ara tó lè forí jọ òun ni kínú àwọn kan àwọn tó ogún ló ń jẹ inú wọn dùn bí wọ́n ṣe dunú tán rẹ̀rìn o inú ọlọ́run náà dùn pé ó dùn mi nú ọ̀dà mo forí jì mo ń bínú sí ọ tẹ́lẹ̀ ṣùgbọ́n mo yọ́nú sí ọ irú ẹ̀ náà ṣẹlẹ̀ láàrin tiwa náà ẹnìkan ṣẹ̀wà wà láìwọ́ wá tó dùn mọ́ wa nú ẹ̀rì pa àgbàgbé tó ṣe ó máa ń sáwà náà ẹnìkan sí ọ ní ìsìn màmá rẹ̀ wá fẹ́ jábọ́ lórí ọ̀kadà òun wá gba màmá ó wá màmá sẹ́yìn ó gbé màmá bọ́ sábẹ́ ẹlé ó wá màmá màmá wá wà òkè ó wá gba náà fẹ́ ọtẹ́lì kọ́dẹ̀mọ́ pé wọ́n gan ni wọn ọmọ iṣẹ́ rẹ̀ dẹ níbi iṣẹ́ ó ti sì bí iṣẹ́ ó yóò jẹ jẹ ó kó gbogbo owó tọ́rọ lórí màmá ó lé 20,000 màmá wá ní ah àfídì ah ọkùnrin yìí ṣèèyàn ah ó ṣèèyàn púpọ̀ jù ó ṣèèyàn púpọ̀ jù púpọ̀ jù ah òun ni ò jẹ́ ń fún òun ló rescue mi ló gbà mí lẹ̀ màmá bá ròyìn ìgbà tọ́mọ rẹ̀ ó di ara di ah ọmọ tẹ́ẹ̀mí náà ní ah kẹ́ẹ̀sì máa owó mo ti fún kó èrì láàárọ̀ ọ̀la mo ní yọ̀rọ̀ fún ọ̀dà fún tó ṣe mo yọ́nú sí ọ jama bá sọ lórí gbogbo èèyàn tí ọ̀lẹ́fẹ̀ seven five ọwọ́ aná ọba twenty lórí ìyá rẹ tó nífẹ̀ẹ́ sí jù gbogbo ọmọ ọ̀yọ́nú sí àbó ní yọ́nú sí ọ̀fẹ́ lọ́n kó fi ìyàwó rẹ wé ìyá rẹ ọwọ́ adùn wọ́n wá rẹ wọ́n wá rẹ pàlẹ́ àtàrọ̀ mo ti jẹun kẹ́yìn jọlọ́ọ̀fù yẹn àti sékè à ah, pàlẹ́ ó tó èèyàn sísì bẹ́ẹ̀ wà ń dùnnú ọlọ́run ó sí ọ ọ̀wà afẹ́lọ́ ọ̀daràn ọwá ọlọ́run wà lẹ́ọ̀wá fún èèyàn sísì sísì ti pọ̀ jù ó fún márùn ó ti torí Ramadan ti lọ ẹ̀yin mùsùlùmí Ramadan ṣe Ramadan ṣe lọ ìjókòó alákọ̀ọ́kọ́ lẹ́yìn Ramadan lélẹ̀ fún 1447 Shawwal ó di mẹ́jọ lónìí Jímọ̀ tọ́lọ látúnú Shawwal 1 òní ní 8 ibi tọ́kàn nínú tíra ìní wá tó ìzáújà fi háìdì à kéèyàn ò súnmọ́ yàwó èèyàn lásìkò tó ń ṣe nǹkan oṣù àràmù ní ṣùgbọ́n ní bọ́bẹ̀ lónìí ìjọ láàbọ̀ bẹ́ẹ̀ pẹ̀lú bí tá parí ọ̀rọ̀ àbíárù sí i ìní màá ṣe wá rọ̀ wá pé àwọn iṣẹ́ olóore tá à ń ṣe lọ́nú àwẹ̀ ẹ̀mẹ́jà gbọ̀lùdé nínú bí tá a parí ìdájọ́ sí ọlọ́run tó fi ọgbọ́n kan àwa ń bẹ̀ nínú àwẹ̀ àwọn olòṣì à ń fún wọn lóúnjẹ lọ́nà tó pọ̀ àáfàá mọ́sálásí tiwa tèmi ti jẹ́ màámu ọmọ ìyá wa kan tí ò sí nàìjíríà obìn ọlọ́run bá ń sàlékún dáadáa fún ọjọ́rọ̀ rẹ̀ ọ̀dá ìgbà táwẹ̀ bẹ̀rẹ̀ odidi ẹran kan ló ní apá fáwọn mùsùlùmí adẹ̀ra apá afá láti bẹ̀rẹ̀ àwẹ̀ táwẹ̀ fi parí gbogbo èso dàbí náà tá ń jẹ mọ́sálásí wa òun ní rà wà láìwá mọ́sálásí gbèrò sí ń pọ̀ gbogbo obẹ̀ ilé gbogbo àwọn ọmọ ilé kálukú àwa ń jẹ èso dàbí náà lọ́fẹ̀ẹ́ àáfà ẹlòmí ò tún gbé wọ́tàmẹ́lọ̀ wá ẹlòmí ò gbọ̀ sán wá mọ́sálásí wá ń dùn ọwọ́ àdàbí káàrù ọmọ́tàn ààwẹ́ kúndọ̀ mo ti délé ayé ààwẹ́ 1447 ọyàtọ̀ lọ́dọ̀ mi wà láì ìlọ́jà jù lójú mi kò yé mi bó ṣe pé táàtì wà láì ó ti yá jù lójú mi ọlọ́ọ̀lọ́mọ òwe àtòrí pé mò ń bí sí lòdì ọyá o torí pé activities náà kọ́ á lọ súdé o a ti wá sí táùsírì online gbogbo ẹ̀ ṣùgbọ́n ó ti yá jù ẹ wá wo àwọn èèyàn ń ṣe fọ́ọ̀rù lọ èmi náà jẹ́ fọ́ọ̀rù ọ̀fẹ́ nú àwẹ̀ kódà bí a ti lọ ṣe mọ́sálásí láfáwọn oníìtìkáàfù àwọn oníìtìkáàfù ìfọ́ọ̀rù àwẹ̀ àwọn ọmọ ìyá wa tàbí tẹ̀sírì fún bí ui bí ilé-ìsìtì university àtàwọn bòmí tàbí tẹ̀sírì rọlẹ̀ àwọn tó fún aláìsẹ̀ 7 go sọ́la special package àfà sinking gbogbo ẹ̀ drinksì àwọn èèyàn fún wa ní ìfọ́ọ̀rù àwa náà fún èèyàn ní ìfọ́ọ̀rù àwa náà ṣe fáwọn èèyàn tọ́ra náà fẹ́ gbaládá àwọn ọ̀fẹ́ ya máa mú wá máa mú wá àwa náà fẹ́ ya gbàgbàgbà kọwa sí ìmáwọn tọ́jẹ́ pé Ramadan wà ní pàátì láwọn mọ́sálásí kan bàdàn àtàwọn míì tí mò ń lórí social media bí ọmọ ìyá wa kan nílọrin obìnrin tó ni obìn sísá wa ọlọ́ba nǹkan lẹ́sàn-án rí ó sagbáfẹ̀rù ẹ̀ fún àwọn nẹ́tíwọ́ọ̀kì tóun náà ní àwọn èèyàn dátọ́rọ́ wọ́n dẹ̀ ń sèpọ̀ òjòjúmọ́ aláwọ̀ tó ẹgbẹ́ wọn rotate ẹ̀ tó bá gbé ìfọ́wù lọ́mọ́sálásí báyìí lónìí èèyàn 20 àbí mẹ́wàá àbí 15 àbí 27 tó bá dọ̀la mọ́sálásí mi ọ̀tọ̀la mọ́sálásí mi àwọn tó ń fáwọn èèyàn lówó lórí social media rọ̀mọ̀dọ́ ń gẹ́lé kan pọ̀npọ̀n ọya sẹ́ndì àkáǹtì àkáǹtì ọwà lọ rẹ́rẹ́rẹ́ wọ́n wà wọ́n pick randomly 5,000 10,000 jù bẹ́ẹ̀ lọ jama àwẹ́ titan gbogbo àwọn tẹ́ fúlówó ní àwẹ̀ ebi tó ń pa wọn àsára ikímọ̀ tó wà níbi abdihab <clears throat> ó fìyàwó rẹ̀ wé ìyá rẹ̀ ọ̀daràn arọ ọ̀ràn tó ọdá ó fún èèyàn mélòó ló ń jẹ èèyàn sí <clears throat> ìyẹn nìkan tó kọ́ a tó fẹ́ parí àwẹ̀ dáadáa ẹ̀ẹ́sẹ́ kí ni ẹ̀ẹ́sẹ́ kí ni jẹ́mọ́ ẹ̀ parí dáadáa kí ni wọ́n ní ayọ̀ká lè parí dáadáa zakatu lè fi tìlù irú àwa tá family báyìí àpò ráìsì kan fẹ́ ẹ̀sán fún zakatu lè fi tìlù tèmi yọ mo gba náà bá ráìsì kan ní family tí wá tọ́ wá kéré sóòpù irú àwọn àfáà wa ìyàwó mẹ́rin ọmọ àfà ó kò yọ jákà àwọn tó ọba yọ jákà fún yẹ fẹ́bà ló jẹ́ lọ yọ fún wọn àbí ìdùnnú jẹmọ́ ẹ̀dá àwọn kí la yọ fún wọn ìdùnnú ni tẹ́ ẹ bá wo súnà ọlọ́run lórí ilẹ̀ ọlọ́run fẹ́ kébi ọpa olòsìkú ṣùgbọ́n wa tá ń gbáyé àláàánú olòsì àwọn tọ́rọ̀ wọn dáwùjú lọ́dọ̀ ọlọ́run àwọn olóṣèlú àtàwọn tí wọ́n ń gba owó tó wà fún public tí wọ́n ná fún public ọ̀rọ̀ wọn dàrú wájú ọlọ́run ah wọ́n jẹ ìyàwájú ọlọ́run wọ́n fún yín lọ́wọ́ ẹ ṣe project àwọn owó tó ń fún yín ẹ lágbára kẹ́ ẹ ṣe stomach infrastructure sẹ́ẹ̀mẹ́ tó mú èbó yẹn wá gọ́vnà wọn lẹ́kìtì former gọ́vnà wọn Ayọ̀délé Fáyọ̀ṣe tó má kí mo kéde àmọ́ infrastructure <laughs> ẹnu fáyọ̀sí mo ti kọ́ pé èkó rí àfà gbogbo ẹ̀yin olóṣèlú àbẹ́ni tó wọ́n pọ́blíkì bá ń bẹ lọ́wọ́ yín ara ń tọ́ yẹ ká máa ṣe lẹ́yìn àwẹ̀ ní stomach infrastructure ẹ jẹ́ kíkún àwọn èèyàn àlùmọ́ọ́nì àwọn nǹkan tí kò wọ́n ní ẹjọ́ máa lọ bẹ̀ ikú wọn ò nídìí àgbà kò di tẹlifíṣàn kí ló nídìí jama àtọ̀à nínú àwẹ̀ à ń fáwọn èèyàn ló ń jẹ ayọ̀sàká fúdì fítírì à ń ṣe tọ́ọ̀rù afúnwọn ní rọ́ọ̀fù àwẹ̀ lọ́lọ́ ọlọ́ọ̀lọ́wọ̀ kúnú rọ̀bà nìyí wà látẹ̀ kúnú rọ̀mọ̀dọ̀ nìyí ẹjẹ́ afọ alábọ́ ẹ̀rẹ́dẹ̀ tọ́ọ̀bù rọmọdọ́nà ìlọ́lọ àròṣe kíni wọ́n ní ká mẹ́fà nínú oṣù yìí anábì Muhammad sallallahu alaihi wa ó ní máa ń sọ́ọ̀mọ̀ rọmọdọ́nà súnmọ́ àtibá àwú sí shawal kánà kàṣíyá mi ìwọ́tọ̀ ọgbà ọgbà pé ọwọ́ agba mẹ́fà ní oṣù shawal ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó fojìdí ọdún kan gbà àwẹ̀ ni tọ́ ọba ń gbà bá ń lọ́dọọdún níjọ́ tọ́ ọba dọ́dọ̀ ọlọ́run gbogbo ògbésí ayé ẹ̀ ló fi gbà àwẹ̀ ìkánú àwọn ọmọ ọ̀dọ̀ ànábì tí wàá gba ṣẹ́rí rẹ̀ wá tó nítorí pé máa ń já àbẹ̀là afánà fálà wọ aṣírù àmọ̀tálẹ̀ à ẹ bá ti fẹ́ẹ̀rẹ̀ kan ìlọ́po mẹ́wàá ni bá a ti gba rọ̀mọ̀dọ́ náà wọ́n kọ́kọ́ àfosù mẹ́wàá gbáwẹ̀ tó ọba wá gba mẹ́fà six and ten ọjọ́ sixty àti sọ́nà wà sí bá a ṣe lónìí gan níbi pé kéèyàn gba àwẹ̀ oṣù méjì the highest days òun náà ní sixty so ten 6, six ọjọ́ sixty oṣù méjì lọ tá a bá fáwẹ̀ oṣù méjì mọ oṣù mẹ́wàá ó dóṣù mélòó jẹ́ mọ́ méjìlá oṣù mélòó ní bẹ lọ́dún méjìlá torí àwọn kan náà àwọn ọmọ ìyá wa wọ́n ti gba tiwọn sálà náà tọ́ọ̀sì àtúnú ń jọ friday wọ́n ti bẹ̀rẹ̀ sátidé Saturday Sunday Monday Tuesday Wednesday Thursday àwọn kan ti bá ti wọn tán lánàá nìyí àwọn kan náà àwọn ọmọ ìyá wa wọ́n sinmi Saturday wọ́n bẹ̀rẹ̀ Sunday wọ́n ti gba ti wọn tán lónìí wọ́n gbà tán lónìí Jímọ̀ báyìí bóòrùn ṣe fẹ́ máa wọ̀ láìpẹ́ yìí wọ́n gba ti wọn tán nù àwọn kan náà àwọn ọmọ ìyá wa àwọn sinmi Saturday Sunday wọ́n bẹ̀rẹ̀ Monday wọ́n gba ti wọn tán lọ́la àwọn kan ti gba méjì àwọn kan ti gbẹyọ kan tíṣà wáàlì ò tó lọ kásàgbà mẹ́fà ẹjẹ́ á gbìyànjú ká gba ààwẹ̀ mẹ́fà nínú oṣù Shawwal ọlọ́njẹ́ àsorí rẹ̀ ayé àtọ̀ nínú Ramadan náà là ń kírun lásìkò ọlọ́run lébi kankan Ramadan náà ló lọ ẹjẹ́ tí ń sin lọ́run ni ẹmọ́jẹni tí ń sin Ramadan náà ẹjẹ́ ká gbìyànjú ká máa kírun lásìkò à ń ka Kùránì dáadáa nínú àwẹ̀

ìgbà tí wọ́n ń sàlàyé bó ṣe yẹ ká máa ta wá ta fún èèyàn tán gbogbo wa ni ká gbìyànjú ilé ọlọ́mọdé ọlọ́wọ́ dáàbùjọ gbèdè kéèyàn máa ta àyà 50 lójoojúmọ́ àyà mélòó mo pè hamsuna àyà ẹ bá ti ń ta àyà 50 lámúyẹ kọ́mínà lè gbà àfẹ́ nínà kò ní sínú àwọn tó bí rọmọdọ́nà sí lọ bó ṣe wù káyà ọ̀lẹ́ tó ẹjá máa káyà 50 nínú fùránì lójoojúmọ́ ètò dájú ká máa ka júzù kọ̀ọ̀kan tí í ṣe éṣù méjì tá a bá ń ka éṣù méjì júzù kan a máa parí odidi fùránì nínú oṣù ìyẹn nìkan tó kọjọ mọ́ náà fi lóòrù à ń gbìyànjú àti jí ṣe náà fi làá ààwẹ̀ lọ́lọ́ náà fílò òru ọ̀nà ẹjẹ́ àṣìbẹ̀ nínú ààwẹ̀ ọkọ àtìyàwó à ń sojúṣe wa àwọn olóúnjẹ ń tà ẹjẹ́ ká tó gbìyànjú bá ààwẹ̀ sí lọ ká tó máa dáná náà lé wa ká máa fowó ọbẹ̀ ẹlẹ̀ kébi ọmọ pàyàwó àtọmọ àwọn bàbá àtìyà wa à ń ẹjẹ́ á ṣe dáadáa sí wọn àwọn ọmọ wa à ń ṣe dáadáa sí wọn ẹjá ṣe dáadáa sí wọn lẹ́yìn àwẹ̀ àwọn opó ọmọ òrukàn àwọn aláìní à ń nawọ́ rẹ sí wọn nú àwẹ̀ báwẹ̀ ṣe lọ ọkọ wọn ò tí jì ọkọ wọn sì wà lókù gbogbo àwọn opó ayé ọ̀sọ́kọmá ẹ wá gbìyànjú ẹ tó máa ṣe dáadáa lọ a sọ gbogbo ẹ̀sẹ̀ gbogbo dáadáa tá à ń ṣe inú àwẹ̀ àwẹ̀ lọ́lọ́ ọlọ́ọ̀bì kankan

rọmọdọ́nà bá gbà lọ àwọn sálàf àwọn ẹni retán lọ odidi oṣù mẹ́fà àwọn fi máa bẹ̀ lọ àti fosù kan bẹ̀ lọ nínú rọmọdọ́n ó poṣù márùn ìwọ̀n bá kékeré táàrí ṣe ọlọ́run gbà lọ́wọ́ wa o àlàáfíà tó pé ọlọ́run fọ́ wa ìmánì tó lálàáfíà tó yanrantí ọlọ́run fọ́

ashhadu an la ilaha illa ant astaghfiruka assalamu alaikum